بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونا من الصاغرين قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأقم من الجاهلين فاستجاب له ربه فصرف عنه كيده إنه هو السميع العليم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل آمين. فاطر السماوات والأرض آمين. عالم الغيب والشهادة آمين. أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين. اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين. إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين. السلام عليكم ورحمة الله وبركاته Adúgbẹ́ fún ọlọ́run ọba, ọlọ́run ọba tí ó tún ní kí a tún pàdé ti ìjókòó ti alẹ́ ìní abẹ́lọ́wọ́ ọba èyí tá gbọ́yé lánàá mọ́jẹ̀kọ́ parẹ́ nínú làákàyè wa èyí tá tó máa tò síbẹ̀ lálẹ́ tẹ̀ní iná ọlọ́wọ́ ọba kọjẹ́ kó ríbi tí ó dúró sí tá bá gbọ́yé ọlọ́njẹ́ ká lè lò ní gbèsè ayé wa àwọn ìbùkún tí ń bẹ lára àwọn àyà Al-Qur'an ní kọ̀ọ̀kan salatu wa salam àti bá débì ni wípé arábìnrin tí ṣe ìyàwó ọba yìí ó ti wa ọkọ̀ ó ti wa mọ́tò àbí ọkọ̀ tí ó fi ń wa ànábì Yusuf lọ ó ti wà wọ́n débi ìdẹ́rù bàbá ẹ̀ ó ti wà wọ́n débi ojú rẹ̀ máa rí ìmàbò ojú wọn ti wa ọkọ̀ náà débi wípé wà jẹ́ sége ìyà àwọn náà ni ẹ̀kọ́ tá a kọ́ lánàá tí obìnrin náà lérílé ka tó ní wálá ẹ̀ ń lámúyá fa'il máa آمره ليسجنن ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونا من الصاغرين ẹlòmí a máa sọ̀rọ̀ jáde lẹ́nu lásán tí ò ní ṣiṣẹ́ tẹ̀lé lẹ́yìn wọ́n á ní ẹnu ẹ̀dùn ni Eh, ẹni ẹ̀mú ni ọ̀ ṣe kíní kan òtún lẹ́nu ẹni ọ̀ lágbára òtún lẹ́nu tó fi gbára rẹ̀ sílẹ̀ eh, eh, eléyìí síbẹ̀ ohun obìnrin yìí a sọ̀rọ̀ dú tọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ tó sọ jáde láàrin yìí tá a gbẹ́kọ̀ọ́ rẹ̀ yìí lánàá yìí ẹlọ́mọ̀ kí obìnrin yìí ó lẹ́yìn mm. ti plan rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gan kó tó sọ jáde mm. ló fi jẹ́ sí pé ìgbésí ayé tó yẹ ká máa lò òun náà ni ká tó sọ ń tá níta fẹ́ ṣe ká tó sọ jáde fáwọn ènìyàn ká ti ní pláàni fún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lákòókò tá a wà yìí gbogbo nǹkan tí ò tí ní pláàni fún ni ó ti máa sọ jáde fáwọn èèyàn pé a fẹ́ ṣe nǹkan báyìí ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọwọ́ wọn máa ń bólẹ̀ wọn kì í láǹfààní àti ṣe nǹkan tí wọ́n bá sọ jáde arábìnrin yìí ó ti pláàni kalẹ̀ kó tó sọ̀rọ̀ rẹ̀ pé layus jananna wà láyà kú na mìnà sọ̀rìrìn layus jananna ah ó ní Yusuf ọlẹ́wọ̀n ni ah ọlẹ́wọ̀n <laughs> ni wà layus jananna ẹlọ́mọ̀ pọ́rọ̀ tó sọ jáde yìí ó ti tó kalẹ̀ ìyẹn náà ló sì wá ṣẹlẹ̀ padà nígbà tí ìṣẹ̀lẹ̀ wá ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí obìnrin yìí sọ̀rọ̀ yìí tán wa lójú pé obìnrin yìí ó ti ní àwọn irinṣẹ́ tí ó fi rán ànábẹ̀wá Yusuf lọ sí ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí wọn náà ti mọ̀ pé àwọn tí wọ́n máa ráwọn èèyàn lọ sí ẹ̀wọ̀n wọ́n mọ̀ bí wọ́n ṣe máa dẹ páńpẹ́ fún wọn tí wọ́n fi mú wọn mm-hmm. eh, especially tó bá jẹ́ pé ẹ̀wọ̀n èké ni a fẹ́ ràn yàn lọ mm-hmm. ẹ̀wọ̀n irọ́ ẹ̀wọ̀n tó jẹ́ sí pé onítìhùn dísà fún bí kọ́ lọ sí mm-hmm. ẹ̀wọ̀n wọ́n mọ̀ bí wọ́n ṣe gbé sínú kòtò bàbá lọ bá wọn lọ́yà àwọn lọ́yà tó jẹ́ sí pé wọn bẹ̀rù ọlọ́run tọ́ẹ̀bá ní ẹni tí ọ̀dẹ́sẹ̀ afẹ́ràn lẹ́wọ̀n wọ́n kọ ẹgbẹ́ ìṣẹ́ lọ́sẹ̀wọ̀n yóò sì lẹ̀wọ̀n náà tọ́lọ́mbà fẹ́bẹ̀ ẹ̀bá lọ bá wọn àwọn mìtòmìtò ayé tó jẹ́ sí pé especially àwọn olóṣèlú ayé tó bá ní afẹ́ ba ẹni náà ló kọjẹ́ kan lọ sẹ́wọ̀n àwọn èèyàn wò pé àà kìí sólè báwo ní ó sì lọ sẹ́wọ̀n kìí gbáyàwó níyàwó báwo ló ti fẹ́ lọ sẹ́wọ̀n kìí fa wàhálà àwọn ènìyàn jókòó síbẹ̀ yẹn àmà wéè táàfihàn lọ sẹ́wọ̀n arábìnrin yìí ọmọ wéè tí ó fẹ́ràn anábìwá Yusuf lọ sẹ́wọ̀n àrísọ́lá àti wàsálàm ó ti wá pèsè ẹ̀kalẹ̀ anábi yusuf ti wá rí wípé kò sọ́nà kankan mọ́ àfi kó wọ́n dẹ́wọ̀n yìí ìdá kó wọ́n lẹ́wọ̀n yìí wọ́n ti parí pépà mi ẹni tí anábi rí nù ni pé wọ́n ti parí dọ́kúmẹ́ǹtì pé ó ti parí àyàfi tọ́ bá sọ pé ìyá ó ti yá ẹja ṣe sìnà bẹ́ẹ̀ ní káwáṣe láti ẹjẹ́ ìtàǹsá fún ìyẹn lọ́wọ́ àfà tí ọ̀rọ̀ ọlọ́run fi tẹ̀lé lẹ́yìn pẹ̀lú mi ọmọ wò pé a ṣe tánàbí yusuf wà ń sàdúrà báyìí ah, ọ̀rọ̀ ti parí ó ti ríwèé pé ah, déètì báyìí ni ẹ̀wọ̀n rẹ̀ ọ̀yá o àṣìṣe parí ẹ̀ o gbogbo anábì Yusuf ò sì lágbára kankan ọmọ ọ̀dọ̀ tí í ṣe ẹrú tó wà lọ́dọ̀ ènìyàn báwo ni yóò ṣe láǹfààní àti lọ sọ pé èmi náà fẹ́ gba lọ́yà tèmi náà tí ó bá tí ó máa kanta tí ó máa kanta ìwé rẹ̀ tó gbé kalẹ̀ pọ̀ fẹ́ràn mi lọ sí ẹ̀wọ̀n anábì Yusuf ní mi ò léèyàn ńlẹ̀ o mo mo níyàn lókè mo ní ẹni tí ń bẹ lókè mi ò lágbára kankan mi ò lẹ́nì kankan tí ó ràn mí lọ́wọ́ nílẹ̀ ṣùgbọ́n mo ní ẹni tí ó ràn mí lọ́wọ́ lókè lọ́bá sọ pé qala rabbi sijinu ahabbu ilayya mimma yad'unani ilayhi qala rabbi sijinu ahabbu ilayya mimma yad'unani وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكم من الجاهلين وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكم من الجاهلين kọ́mọ́tì ìlú rọ́bì tán náà lọ́wọ́ bá sọ pé fàstájá balahu rabbuhu anhu kaidahun ta ló ń dọ̀hún innahu huwa as-sami'ul alim ẹ̀rí nǹkan rọ́bì nu rọ́bì ṣiṣẹ́ àpàdà kìí ní parípadà lọ́hùn ànábì wa Yusuf ní ọwá sọ wípé rọ́bì mọ́tẹ́wọ́ sólùwà ní ọ̀rọ̀ rọ́bì síjẹ̀ ọyẹ wa yí pé tilẹ̀ bá fún ọmọ lórílẹ̀ ayé gbà pé ẹni tí ọmọ bílẹ̀ ó sì là fún ọ padà ọmọbẹ̀ ní sánmà ó ní wọ́n olúwa mi mo gbà pé ìwọ náà ló lè là mí ìwọ náà sì ni ó lè gbà mí ibi tí wọ́n láwọn fẹ́ rán mi lọ yìí mórí ṣùgbọ́n bóyá o ti mọ̀ pé orí ń bẹ̀m̀bẹ̀ fún mi ni ló fi gbé wá bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sọ́nà mí ìmọ̀ tí mo fẹ́ yà sí ju pé kí n sá pé kí n sá lẹ̀wọ̀n iná ni hmm. torí pé tí wọ́n fẹ́ ṣe tí a ní kí n wá ṣe yìí irú mi ò gbọ́dọ̀ débẹ̀. ọ̀là rọ́bì síjẹnu àhábù ilẹ̀ ìyàmí máa yájọ òun náà ní anábi yusuf lórúkọ ọlọ́run a mọ̀ sí rọ́bì àhábù ilẹ̀ ìyàmí máa yájọ òun náà ilẹ̀ ìyàmí irú síjínú wo ni ànábì Ibrahim sọ pé ànábì Yusuf ń sọ wípé ah, mo prefer kí n lọ sẹ́wọ̀n ju kí n wá ṣe àgbèrè lọ ah, ó ní mo prefer kí n lọ sẹ́wọ̀n mọ́tò o mo prefer kí n lọ sí ẹ̀wọ̀n èké Eh, torí bí àṣíjínú ti mẹ́mbẹ̀ ni alfa ti lam ti mẹ́mbẹ̀ kìí ṣe gbogbo ìran ẹ̀wọ̀n ni ànábì Yusuf ń sọ́rọ̀ àrùn wípé ẹ̀wọ̀n obìnrin obìnrin aláburú yìí mo prefer kí n lọ sẹ́wọ̀n ti fi ń dẹ́rù bà mí èyàn ọgbọ́dọ̀ tọrọ pùn fẹ́ lọ sẹ́wọ̀n eh, ordinary ẹ̀wọ̀n kò yẹ kó tọrọ rẹ̀ ṣùgbọ́n tí ilẹ̀ bá pín nígbà míì tí èèyàn sì mọ̀ pé wọ́n fún ẹ̀wọ̀n kankalẹ̀ tó sì mọ̀ pé inú kọ́ gba ẹ̀wọ̀n yìí tàbí kọ́ dẹ́sẹ̀ kọ́ lọ́wọ́n bínú sí ọ èèyàn sọ pé ẹ̀wọ̀n tí wọ́n fún kalẹ̀ yìí tó máa ń pé náà ni ah, mo prefer rẹ̀ jù kí wọ́n ṣe sínà lọ anábì wa Yusuf ní rọ́bì olúwa mi àṣíjìnà àhábò iláyà ó ní mo pìrìfà kí wọ́n lọ sẹ́wọ̀n táwọn obìnrin yìí tí wọ́n ti gbé kalẹ̀ tí wọ́n fẹ́ rán mi lọ mo pìrìfà rẹ̀ jù kí n wá dá wọn lónìí tí wọ́n ń pè mí sí lọ yẹ́dẹ̀ ọ̀hún náà ní ilẹ̀ yìí anábì yusufu ọ̀dárúkọ tí ń pè sí torí pé tí ń pè sí nǹkan ó ṣòro wí lẹ́nu gan jáde tí nǹkan bá ń ra ìwí jáde ní àwọn máa sọ pé ọ̀hún ṣe ṣìnà obìnrin tó ń bá ṣe ṣìnà ní àwọn tí ẹ̀ mọ́ obìnrin tó ń bá ṣe ṣìnà láyé ẹ̀gọ́ ní ọ̀hún ìntà ṣe gan tó bá jẹ́ sí pé nǹkan tí ọ̀dà ni ọ̀dà kákanu kò ń bẹ̀ ká má sọ jáde anábì yusufu máa ń tẹ́ ń pè òun sì ó ní àhábò ìlẹ́yìn àmì má yẹ́dì òun náà ní ilẹ̀ anábì yusufu wa ní gbogbo wọn ni wọ́n ti ń pè mí sí tẹ́lẹ̀ ẹnìkan ní ń pè mí sí báyìí hmm. àwọn obìnrin tí wọ́n wá lánàá tí wọ́n gíra wọn lọ́wọ́ àwọn náà ti join party hmm. bí lè ṣe ń yín mú sí mi nítorí òun náà ń ranjú mọ́ mi lọ́ọ̀kan èmi náà ń sún mú sí mi lọ́ọ̀kan hmm. èmi máa ń ṣẹ́wọ́ báyìí pé wá èmi ìrìn bá kan níwájú mi àwọn ti wá pọ̀ ń bẹ̀ báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹyọkan mà ní ẹyọkan yìí náà gan mọ́ ń bẹ̀ wọ́ ọlọ́run pé kọ́ gbà mí ń bẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ìwọ ọlọ́run dákun màájà lọ là mí ń bẹ̀ mo ti sàdúrà ilé òun ṣùgbọ́n wọ́n ti wá pọ̀ báyìí ló fi jẹ́ sí pé àdúrà tààrin yìí kí sí máa àdàláìmà ọ̀rọ̀ rabbi sijnu ahabbu ilayya mimma yad'unani ilayhi ọ̀rọ̀ ọwani wa illa tasrifu anni kaidahunna asbu ilayhin wa illa tasrifu anni kaidahunna asbu ilayhin wa akun min aljahilin àwa sọ yìí pé ìwọ Ọlọ́run lẹ́yìn ìgbà tí mo ti sọ pé mo prefer kí n lẹ ohun èké tí wọ́n gbé kalẹ̀ yìí tó bá wá ṣe bẹ́ẹ̀ fún mi tó bá mi lé wọn lọ wàílà tẹ́sùrífà ní káyìdáhùn tó bá sọ gbogbo agbára wọn di òtú bá ń tẹ́ bí mo ṣe ní mo prefer kí n lẹ̀wọ̀n yìí náà tí kì bá ṣe pé Ọlọ́run bá tún dúró tì mí mo tún lè ṣe nǹkan tí wọ́n ní wá ṣe náà lẹ́yìn ìgbà tí mo bá tún dẹ́wọ̀n náà tà torí ah. torí pé tí mo bá tún dẹ́wọ̀n ìtàn tẹ́wọ̀n bá gbóná tára mi ọ̀gbà tí ń ní sùúrù ń bẹ mo le sọ pé ẹ dákun ẹ bá ń sọ fún ìyàwó ọba pé mo ti ọ ah, ìdí inú tó sọ pé wà ilà wà ilà ìtumọ̀ ni pé nìpìlẹ̀ rẹ̀ torí bọ́dé ní a fi pa wáwù tó wà mẹ́ náà nìpìlẹ̀ rẹ̀ ilẹ̀ yìí. ilẹ̀ yìí. ayé àmì ìlú ilẹ̀ yìí náà èmi náà wà bá wọn máa bá wọn ajẹ́ tí wọ́n fẹ́ kí wọ́n sì máa ṣe padà tí wọ́n ọlọ́run ọba tọ́ọ̀bá bá mi mú gbogbo aburú ìkó fún mi ọlọ́run hmm. Eh, bí àtìlẹ̀ wọn mí ní pé bóyá mi ò lè ṣe nǹkan tí wọ́n wá sí mọ́ ìdí náà tó sọ wípé wà ilá tasrif anni kaydahunna asbu ilayhinni wà ilá tasrif anni kaydahunna asbu ilayhinni wa akun minal jahilin wa akun minal jahilin eh, bí bá ti wá sí tí wọ́n wá sí èmi náà ti dára wọn nù ní hmm. sáláì gbogbo wọn sí ẹlẹ́ṣẹ̀ ní gbogbo àwọn obìnrin yìí àti àti gbogbo àwọn tákówá yìí ẹni burú ni wọ́n ẹni èpè ni wọ́n ẹni òfò ni wọ́n tí wọ́n bá ti lọ́ọ́ sẹ́ńtẹ́ ní kí wá ṣe yìí èmi náà ti dára àwọn náà nù jáhìlì náà ti mẹ́mẹ́ ni wọ́n pé jáhì láti oh. àrí àwọn òpé mínàlì jáhì láti mm-hmm. sọmọ̀ kóbìnrin ni wọ́n ń sọ̀rọ̀ wọn bọ̀rà tó àwọn fi ń yọ ayé pé àwọn obìnrin yìí nọmba wán ṣùgbọ́n àwọn ọkùnrin míì náà wà tó jẹ́ sí pé àwọn máa ń ṣe sìnà báwọn obìnrin ṣe ń pè mí pé kí wá ṣe sìnà ibi tó fi pé jáhìlì náà nìyẹn nígbà wo ni anábì Yusuf ṣe àdúrà yìí ṣé níbi tí àwọn obìnrin yìí wà náà ti ń ṣàdúrà yìí ni hmm. àbọ̀ ọ̀rara forí pa mọ́ sí kọ̀rọ̀ ọwá ń sàdúwà ń bọ́lọ̀ ọba sọ ìdáhùn ni pé ọsá lọ sí kọ̀rọ̀ ni ní fi ń ṣe àdúwà yìí torí pé kọ̀bọ̀dọ̀ sírò àdúwà yìí ní gbangba kí wọ́n máa gbọ́ hmm. tó bá tún sírò àdúwà yìí ní gbangba ní kí wọ́n máa gbọ́ ó tún ti fi kún wàhálà ara rẹ̀ nù ni hmm. lọ́bi jẹ́ sí pé àwọn àdúwà kan wà tó jẹ́ sí pé àyè jẹ́ kẹ́ńtà ń ṣe fún ọgbọ́n nígbà náà hmm. eh, torí tó bá gbọ́ eh, àdánwò mi ò tún bá ọ padà eh, rí tíṣà tó ṣe aburú sọ máa kẹ́kọ̀ọ́ tó máa kẹ́kọ̀ọ́ wá fẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní sùúrù ọwọ́ afẹ́ ọfẹ́ ṣépè fún ẹ̀ẹ́dọ́ máa ṣépè gbangba ẹ̀ẹ́dọ́ bá ṣe ń gbangba yóò tún lù ọmọ yìí ọwọ́ àràsàpamọ́ sí kọ́rọ̀ ọ̀rọ̀ àràsí bẹ́ẹ̀ náà ń tá bá rẹ̀ ń tádẹ̀wò ń bẹ lára rẹ̀ gẹ́gẹ́ bí súnà náà bí ṣe kọ wa tá bá rẹ̀ ń támìwò ń bẹ lára rẹ̀ bóyọ̀ ń lọ lójú ọ̀nà ọwá rí ọkùnrin kan tó jẹ́ sí pé éèjì rẹ̀ náà lọ wà tàbí ẹjọ́ kàwé rí ẹjọ́ kéwúrí ọwá dẹn tí ò rí nàmá ó sì mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́ bá ti rí bá ní ó ní súnà àdúrà tó sì àwọn bídíà àwọn bídíà àwọn ọmọ agbọ̀n wọn máa fi sí ẹ̀yẹ́ tí wọ́n ẹ̀ ṣùgbọ́n súnà yóò wí àdúrà kan wà táà máa ń wí tí èyàn ò wí sírú àdúrà bẹ́ẹ̀ sáwà wí tó ń tiná ọmọ agbọ́ ni àà ní wí tí ọmọ agbọ́ àràrà wí jẹ́jẹ́ ni alhamdulillah alladhi àfáàní mimma btalaka bihi wa faddalani wa faddalani ala kathirin mimman khalaqa tẹ̀fùbíìlà ń táwí nù ni tó bá dẹ̀ ti wí bẹ́ẹ̀ irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́ni yẹn láburú ni kò ní báwọ̀ tó ikú láyé ọba anákàlì náà nẹ́bì fún wa ẹ̀yùn bídí àwọn anákàlì ẹ̀sẹ̀ àmà pé gbèkúgbè lẹ́gbẹ́ kiri gẹ́rẹ́ tó ń ti bẹ́ẹ̀ náà ẹ̀tùn gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn kẹ́ẹ̀ tó kọ́ ní nǹkan kí ọ̀dá ẹ̀ súnà nábì tẹ́lẹ̀ ni ẹ̀ máa mú ti ẹni ẹ̀ ìwọ tó ń gbọ́ mi tó sì oko bídíà dìísùn dákun má sọnù gbé máa bọ̀ lóko súnà tó bá ti wọnú súnà tó tẹ̀lá nábì lẹ́yìn níbi súnà rẹ̀ ọba wàlìjẹ́ náà ọba wọlé ọ̀là náà wọlé ọ̀là obìnrin yìí ó sàtótónú láàrin ọkùnrin yìí ànábì wa Yusuf àrísọ́ra wọ́n ṣe àdúrà yìí ní ìtọ́jẹ́ sí pé wọ́n ṣe tí àbá wo dáadáa ní àbá ṣàdúrà báyìí kò sí nǹkan kan lẹ́yìn rẹ̀ ju gbígbà náà lọ o ní ó gbé kalẹ̀ bó ti tó àti bó ti yẹ nígbà tí ó ṣàdúrà yìí orúkọ ọlọ́run lè fi bẹ̀rẹ̀ rẹ̀ ẹlòmí ò ti rojọ́ lọ kó tó máa dárúkọ ọlọ́run padà orúkọ ọlọ́run ló fi bẹ̀rẹ̀ rẹ̀ orúkọ ọlọ́run táà fi ṣàdúrà tọ́pọ̀ jù ládùúà ṣíṣe òun náà ni rọ́bù Ona náà lẹ́yìn wá gbà náà ọ wá sọ tó ó tún wá sú ọlọ́run ní ó tún lo àsámọ̀ ọ̀rọ̀ fọlọ́n bí wà ilá tẹ́sírífà ní òun náà àṣìbò ìlẹ́yìn وإلا تصرف عني كيدهن أصب إليهن. Ẹ wọ́n ọba ni bẹ́ẹ̀ Eh, sọ fẹ́ kí n jẹ́ náà àwọn kíwà náà àwọn aláìmọ̀kẹ́ ni wà á kún mínà jahilin eh, àwọn àpẹẹrẹ tá fi máa lo tá lò lára àdúwà ohun tá fi máa sáyé wáyé olùgbọ́ mi tẹ́yìn ló fi máa ṣe àdúwà tó jẹ́ sí pítọ̀ ọba ṣe bẹ́ẹ̀ yọ́ ma gbà bọ́lọ̀ ń ti sáré gba àdúwà nábì Yusuf àrísàrá eh, eléyìí ni tafsiru yìí ló gèrè hmm. ní èrèfé tá máa ń wí àwa fẹ́ wọnú àwọn àǹfààní tí ń bẹnu ayà yìí kí ayà náà kí ń gbọ́ná qala rabbi sijnu ahabbu ilayya qala rabbi sijnu ahabbu ilayya mimma yad'unani ilayhi wa méjì àdúró ń bẹ̀ yẹn ká má bàa sí bàánú àwọn aláìmọ̀kan ti wà fastajaba lahu rabbuhu fastajaba lahu rabbuhu fasarafa anhu kaydahun ta ló ń tàn huwa as-sami'ul 'alim ẹ̀yin olùgbọ́ mi tẹ́ ń gbọ́ wa ọlọ́run ọba ń bẹ̀ ọ́ rọ́bù náà ni náà ni rọ́bù yá rọ́bù rọ́bù náà la ń bẹ ọlọ́run ọba fún gbogbo wa gbogbo tí wọ́n ń pè ní àkóbá àdábá ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ní jẹ́ kó jẹ́ tiwa eh, wà mí asrari du'a il anbiya tí wọ́n bá ní àwọn àṣírí àdúrà àwọn ànábì ọlọ́run eh, torí pé eh, ibi àìtàn náà yusuf ta wà gbogbo nǹkan láàmà gbà ń bẹ̀ tó jó ríire wa láyé olóòrùn jẹ́ sí pé ń tọ́ bá gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tíṣà kan tí ń fọkàn bá wa lọ pẹ̀lú ẹ̀ oríṣiríṣi ìgbésí ayé ẹ̀ òyì padà torí pé ẹlòmíràn rò pé islam parí sí pé akírun àṣàwẹ̀ àti nǹkan kan ẹ̀kọ́ oríṣiríṣi pọ̀ nínú alukur'an tíyàn bá gbàgbọ́ àwọn nǹkan tí bẹ̀rẹ̀ alukur'an ayé rẹ̀ ọ̀rọ̀rùn púpọ̀ torí bí ọmọ tó ọmọ tó yẹ nínú ayé bá ti sáyé náà lọ́pọ̀ láàrin àti bá ti rí nǹkan ayé ṣe bá tún wá rí rọrùn náà nínú àwọn àṣírí táwọn ọlọ́run fi àtàwọn ẹni rí annahum Ah, rọ́bù tí a máa lò yìí sí yá rọ́bù wà tún ni bìdú ní zikiri harfin nìdá wọ́n yìí tí ẹ̀ wọ́n yìí wíyá ń tí wọ́n hmm. rọ́bì ni o rọ́bì ni o rọ́bì rọ́bì rọ́bì rọ́bì rọ́bì àṣírí àdúrà àwọn ànábì ọlọ́run eh, ẹ jẹ́ náà ò ṣe bí wọn eh, gbogbo ọlọ́run gbà ọlọ́run forí sí ọmọ yá rọ́bì ọmọ rọ́bù wí rọ́bì rọ́bì rọ́bì rọ́bì rọ́bì kó o pé rọ́bì kó tó wí tó fẹ́ tọrọ lẹ́yìn ẹ̀ ó rí pé yóò fi lé ọ lọ́wọ́ àṣírí àdúrà àwọn ànábì ọlọ́ni hmm. ẹjá fún wa ní ẹ̀sánpù díẹ̀ ànábì wa Zakariya alayhi salatu هنالك دعا زكريا قال رب هب لي من لدنك ذرية طيبة قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء إنك سميع الدعاء ọlọ́ni ọlọ́ni hùnálìkà dáa zakariya rọ̀bà zakariya pè ọlọ́run ọba rẹ̀ Nígbà tí ó wà pé ó kọ olólò ó ní Rabbi habli min ladunka dhurriyatan قال رب هب من لدنك ذرية طيبة ó ní fi kọ́lá mọ́ ti hmm. ẹ̀mọ́ eh, àdúrà láfẹ́ wíṣì eh, gbogbo bí tí wọ́n ti máa gé tí wọ́n ti máa mú àdúrà náà Al-Kùránì wọ́n yìí fi kọ́lá sí mọ́ hmm. ọkàn ara bọ́ bí ìtaní kọ́lá information hmm. ibi ó ti bẹ̀rẹ̀ ẹsẹ́ ni ó ti gbé Rabbi hab li min ladunka dhurriyatan Àwọn adìládé ó ní ìrìnàtàsẹ́mì ọdún àà. Àwọn arẹ̀bẹ̀rin pín Zakariya, Zakariya ọ̀rọ̀ ma bí. Bó ti lo rọ́bù ń bẹ̀ mì, bẹ́ẹ̀ náà ni fanadatul malaika. Fanadahul malaika. Àwọn malaika wọ́n wá pè lójú ẹsẹ̀, bó bó ti lo rọ́bù báyìí bẹ́ẹ̀ náà ni ọlọ́run sí kíni ọlọ́run dàlú bẹ́ẹ̀ náà ni anábíwa musa alayhi salatu wassalam suratul araf aya 143 suratul araf aya 143 nígbàtí anábí musa lo rọ́bù ọlọ́run dàlú walamma jaa musa limiqatina wa kallamahu rabbuhu walamma قال رب أرني أنظر إليك قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني آه آه أنا بموسى وعلي كتنبيرنا àbí orin tí ń béèrè orí ń tọ́ lágbára àti rí ẹ̀yìn pé rọ́bì náà níbi àníbì Musa rọ́bì ari ni ari ni ọlọ́run náà ní fàṣàwọ́fà tààrà ẹ̀yìn rọ́bù ń lágbára lọ́bá hmm. ti fi ọkọ̀ ọlọ́run tẹ́ ń pè rọ́bù kìsọ́ ọlọ́run máa retí tó bá wí dáadáa o àníbì Musa alayhi salatu wassalam níbo míì náà wọ́n tún ṣe bẹ́ẹ̀ náà ẹlọ́wọ́ sọ́tọ̀lọ́ Qasas aya 21 nígbà tí ẹ̀rù ń bà wọ́n tí wọn ò tí ẹ̀ tí rí wọn ò tí ìrójútu báyé ó ṣe rọrùn fáwọn ńgbà náà àti bẹ́ẹ̀ ṣe ń ṣe rọrùn وانساكري سورة القصص آية 21 فخرج منها خائفا يترقب فخرج منها خائفا يترقب ààrẹ musa ń fẹ̀fẹ̀fẹ̀ káàkiri torí pẹ̀rù ń bà ó ti dẹ́sẹ̀ láàrin ìlú wọ́n wá ń lé káàkiri ó wá ké sọ́lọ́run ó lo rọ́bù ń bẹ̀ kọ́ọ̀lù. ọ̀la rọ́bì ẹ̀jì ni mi ẹ̀kọ́ mi wọ́n ní. ààrẹ musa ni wọ́n ní security mi ọlọ́run rọ́bì ṣùgbọ́n náà mo sì lò mọ́jẹ̀ kí wọ́n rí mú ṣé wọ́n rán nàbí musa mú wọn ò rí mú wọn à wọn ò tiẹ̀ mọ bí ọ wọn ò mọ wà títí táyé rẹ̀ fi wá débi tí wọ́n wá jíṣẹ́ ọlọ́run wá dànà bí ọlọ́run padà ẹ̀ anábì Musa náà bá náà nígbà tí dáwà fẹ́ bẹ̀rẹ̀ hmm, tí wọ́n rí pé ọmọ tó bí pọ̀ agbára àwọn ò lè dáká àfi ọba ayah ó ní qala rabbi shrah li sadri qala rabbi shrah li sadri wa yassir li amri wa yassir li amri ọwá ń bá lọ bẹ́ ó ní rọ́bì rọ́bì lólónú rọ́bì rọ́bì wọ́lọ́run àṣíbáyé ah, fún mi ṣe báyìí fún mi nígbà tó ti lo rọ́bì ọlọ́ní ó ti ìtàṣó lákàáyà Mùsá ọ̀rí kọ́dẹ̀ ó ti ìtàṣó lákàáyà Mùsá tó bá ti lo rọ́bì má mi kàn mọ́ àdúrà rẹ̀ sí kíni yọ́ gbà lójú ẹsẹ̀ náà ni kọ́dí gan ọlọ́run lò fún kọ́dí ó ti lo rọ́bì àà ní àfọ́ tó ń béèrè wọ́kọ́ sálò rọ́bù kọ gbàǹdọ̀ fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run àṣírí àdúrà àwọn ànábì ọlọ́run iná àlà ànábì wa Nuh alayhi salatu wassalam bẹ́ẹ̀ náà làwọn náà sí ẹlọ wo suratul mu'minun àyà 26 pẹ̀lú bẹ̀rẹ̀ 27 ọlọ́run bá sọ nípa Nuh qala rabbi unsurni bima kazzabun qala rabbi unsurni bima فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا أولبان فأتوتل إليه ونقول قمت سادوا آية بيننا أوحينا إليه láti gba àdúrà náà rọ́bì náà ni a lò bẹ́ẹ̀ ni ànábì wa Nuh alayhi salatu ànábì wa Sulaiman àwọn tọrọ àdúrà ńlá tó jẹ́ sí pé bẹ́ẹ̀ bá tọrọ ẹ̀ lákòókò òsìn àwọn èèyàn sọ pé ah, ah, ah, àdánìkan jẹ́ náà ló ń ṣe ṣùgbọ́n gbọ́n ti fi rọ́bì síbi ọlọ́run ni mo gbọ́ mo gbà Suratu Sad aya 35 ابي سليمان رب قال ربي اغفر لي قال ربي اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي قال ربي اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي كيلو قال انك آه، آه، انت آه. الوهاب ní ìwọ ọlọ́run rọ́bì olùrọ́bù ń bẹ̀ ó ní ìwọ ọlọ́run ká báyìí mọ́fẹ́ o ni iwo olorun ka ọlá tó fún mi ní ìfẹ̀gẹ́ nìkan ní wẹ́m ọlọ́run sì fánà bí Suleiman ẹnìkan ò tó bẹ́ẹ̀ kó lórú ọlá mọ́ ìyẹn la fi máa bú gbogbo ẹ̀yin àfáà lálejàn nù gbogbo ẹ̀yin ìwé ẹ̀yin tẹ́ ń pèrè ayín ségè tẹ́ ń pèrè ayín séwù tẹ́ jẹ́ ségè yìí tẹ́ ń sọ nù ẹlòmíì ó pè ń rà wá níyà ẹ̀ máa dà kẹ́ǹsá ìjànú anábì suleiman tilẹ̀kùn mọ́ hmm. èsù tèsù lẹ́ ń lò kìí tọ́lọ́run kìí tànábì suleiman anábì eh, suleiman sọ pé láyán bá rí ilẹ̀ àhàdín ní báàdì ọlọ́run sì dálú kódà anábì wa muhammad sallallahu alaihi wọn ò lórú ọlá mọ́ wọ́n fẹ́ lóúnjọ́ kan ah, á ọba rántí àdúrà tí Suleiman inú àwọn ọ̀bọ̀dọ̀ sí wọ́n so àlìjànú kan mọ́lẹ̀ ìjọ kan mm-hmm. ah, wọ́n so mọ́lẹ̀ ah, wọ́n tí ì bá ṣe pé ànábì Suleiman tọrọ pé ẹnìkan ọ̀bọ̀dọ̀ lóró ọlá yìí mọ́ ọyá máa lọ wọ́n sì túlẹ̀ padà ẹnìkan wà dédé àpé ọmọlẹ́yìn ànábì lòun fóònù lálìjànù lọ́dọ̀ ah, ẹ sọ fún pé ìwọ náà tọ́nù lọ sọ́dọ̀ rẹ̀ hàn pé ọ̀dọ̀ ṣetán lọ lọ eh, kìí ṣe ní ọlọ́run lọ lọ sọ́dọ̀ rẹ̀ eh, ẹ̀kọ́ tá ń kọ́ lọ láàrin ni pé àṣírí àdúrà àwọn ànábì ọlọ́run hmm. kí láṣírí wọn rọ́bì ni o wọn ò ní fi yá gan sí o rọ́bì ni rọ́bì ni wọ́n náà máa jàǹfààní inú gbèsè ayé rẹ̀ ọlọ́run ọba yóò jẹ́ kó wúlò fún wa inú ẹ̀kọ́ tààtàn kan nínú ayà yìí ni ó sọ pé àṣíjìnà àhábù ìráyà mimma yad'una ní ilẹ̀ yìí àhábù ìráyà ní ilẹ̀ Eh, ó ní ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tóbìnrin yìí ń lérí léka nípa rẹ̀ pé òun fẹ́ rán mi lọ mú pírífà rẹ̀ ju pé kí wọ́n ṣàgbèrè lọ àṣìjìnà ni mùtàwà àdùbí yìí mi kíbàdé ẹ̀ẹ́dẹ́wà ní kí ni á mẹ́rin pẹ̀lú síjìnà ti mẹ́mẹ́rin kìí ṣe gbogbo ẹ̀wọ̀n ni o ẹ̀wọ̀n ìké iná ànábì Yusuf ń sọ̀rọ̀ rẹ̀ kìí sí ah, ẹ̀wọ̀n kìí sí ordinary ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹgẹ́ bá wọn ká ti rò pé ah, ànábì Yusuf kò yẹ kó sọ ní tó sọ iye rí nǹkan ó ń sọ kú sọ níwọ́ tó tún sọ tó ń sọ nínà wọ́n máa gbé ànábì Ọlọ́run lẹ́sẹ̀ níbi ọ̀rọ̀ tó sọ ànábì Ọlọ́run tọ́lọ́ ń tọ́ sọ́nà kó tó sọ̀rọ̀ jáde wọ́n wà máa wí pé àyíntà wọ́n ni torí pé àṣíjìnà àhábò ìlẹ́yà mímọ̀ ẹ̀dẹ̀ wọn rẹ̀ wọ́n kọ́ lù àláwúlá rẹ̀ wọ́n ni tó yẹ kí ànábì Yusuf tọrọ ládùá oníkan sọ pé wọ́n ọlọ́run ságbà mí gbà mí gbà mí kúrò níbi Sinai kọ́ má sọ wípé wọ́n lọ sí ẹ̀wọ̀n wọ́n ni kò sọ pé òun pè fáyẹ̀wọ̀n Eh, wàtàkìk ẹ̀yìn eh, tí ń jí òkúdú rọrọ̀ láàrin ìfẹ́ tó bá nílà káì dáadáa o náà ni pé anna yusuf o náà ni pé anábi yusuf ó rí tẹ́yìn orí lọ́fà o ó sì mọ́ tẹ́ẹ̀mà lọ́jẹ́ kẹ́yà máa sọ tẹ́ǹsẹ̀ yẹn ó ti rí pé ọ̀nà ti pín hmm. eh, kìí sọ̀rọ̀ pé option kankan mọ́ hmm. kò sọ option wàlẹ́sà àmàmà òsì wàkìtì yára àhàdì àmà wọ́n ní kò sí kankan owó ní kankan ju pé kó mú kanú méjèèjì lọ ìlànà tí anábi Yusuf lóyò náà ni òfin sẹ̀ríà príncipù sẹ̀ríà máa gbé kalẹ̀ pé èrtìkáàbù àkáfẹ́ ìbọ̀ra rẹ̀ ibi téèyàn bá rí nǹkan méjì tó jẹ́ aburú méjì wájú ènìyàn téèyàn sì lè escape méjèèjì ṣùgbọ́n èèyàn lè escape kan bẹ́ẹ̀ aburú méjì ń bọ̀ wájú kìnnì ń bọ̀ lọ́ọ̀kan àbí àwọn ọyọ ń wájú lọ́ọ̀kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà ìkòkò náà jáde ṣe mọ̀ pé ìkòkò náà ń pààyàn ṣùgbọ́n tí kìnnìún bí ṣe pààyàn ti ó yàtọ̀ sí bí kòkò ṣe ń pa ènìyàn èèyàn wá ní ok o ò lè sá fún méjèèjì o ìkan ó pàdé rẹ̀ ń bẹ̀ ìkan ó pàdé rẹ̀ nínú àwọn méjèèjì ẹ̀yin olùgbọ́ mi wo lẹ́mù sí kìnnìún lẹ́mù ni mm. àbẹ́mú kòkò ìkókò lẹ́mọ̀ ẹ̀ ń bá mú kìnnì ó ti mọ̀ pé ètò ẹnìkín lọ lè kìnnì kọ́bọ̀ wálé ìkókò lẹ́yìn ọ̀mù bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ òfin ṣẹ̀rí àṣírí anábì Yusuf wọn kò sọ́nà kankan fún ju pé kó mú kánú méjèèjì yẹn lọ àwọn àrí pé káwọn òfin ẹ̀sẹ̀ ẹlẹ̀ àwọn pèfà rẹ̀ ju kí àwọn wá lọ sí ẹ̀sẹ̀ káwọn ságbèrè lọ náà náà lẹ́yìn ilé nì mhm. àwọn yorùbá náà máa pá lórí pé ọba rán ní iṣẹ́ odò ọba gba ọ̀nà ẹ̀rí òwe <laughs> ilẹ̀ yorùbá kan ni hmm ṣùgbọ́n àdúgbò kan ni yóò ti máa yáwọn ènìyàn tó bá parí owó yìí ní àwọn ìlú mìíràn tí wọn ọmọ tẹ́ ń pè ní odò ọba wọ́n lè má tètè understand ẹ̀ àwọn yorùbá máa sọ wípé ní odò ọba ìwò ní jẹ́ ọmọ odò ọba hmm. odò kan bẹ níwò tí a máa pè ní odò ọba wọ́n ní ọba rán ní iṣẹ́ odò ọba gbọ́nà hmm. iṣẹ́ ọba ò ṣeé kọ̀ odò ọba náà ò ṣeé kánlù hmm. <laughs> tí ó bọ̀ sínú odò tó dùn ó gbé ọ lọ ni àbí kọ́ padà léwò pé kábíyèsí ọ̀dà odò ọba gbọ́nà òpin ẹ̀kọ́ jù ọ̀sẹ́ wọn ẹ̀wọ̀n náà ní àṣíjú náà àhábú ìláyè ìwọ̀n náà pífẹ́ wọn bẹ̀ náà nù mm. so bá ní làákà inú àkáfòdọ̀ ààrẹ ni so fún ma iná ààrẹ ìsọ̀láàtù wọ̀sálàm ká tún lọ gbọ́ yé pé ànábì Yusuf ọ̀bẹ lọ́n pé kọ́ lọ́wọ́ mú un lọ sẹ́wọ̀n wà iná Yusuf fẹ́ pé òun ní níbi ẹ̀ṣẹ̀ si tí wọ́n fẹ́ kún òun sí alámtàrọ̀ hù. ẹbẹ́ orí ńgbà tí ń sàdúrà lọ́wọ́ ńgbà tó ń sàdúrà pé rọ́bì síjì náà hábì láyà ẹ̀rù pé kọ̀dà kẹ́mbẹ̀ ni. ọ eh, parí ọ̀rọ̀ ó ní mímá ọ̀rọ̀ tí ó yẹ kó yé wa nǹkan a sọ yìí pé òun ló ń bẹ lọ́hùn ẹ̀wọ̀n náà yẹ̀dẹ̀ òun náà ní ilẹ̀ yìí yẹ̀dẹ̀ dọ̀míràn jama'a ìṣàrọ̀fan ilẹ̀ قد تحول إلى أخطر المرحلة آه استخدم ضمير ضمير الجماعة النسوية قل ضمير أعوى جماعة جت به لاني يدعونني إليه واني كيلوفا كما قلت ìyàwó ọba nìkan láwọn ẹ̀ṣẹ́ ti pé ó pe ànábì wa Yusuf wá ṣe sínà ṣùgbọ́n ọ̀rọ̀ ti yí padà báyìí wọ́n ti wá pọ̀ mẹ́ báyìí nìsìn ìyẹn pé wáyé annahu min qabl muwajihun li fitnati obìnrin ọba nìkan ní ìyàwó ọba nìkan ní wọn àti ànábì yusuf ń fa àbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ walakinnahu al'an báyìí nìsìn ó àdìpẹ̀lẹ̀ ti wá bá báyìí lẹ́yìn ti ìyàwó ọba gbogbo àwọn obìnrin tí wọ́n gẹ́ra wọn lọ́wọ́ ní jọ́kì ní àná nì nínú ilé nítorí

wáwù yẹn sí wáwù jama'a ní bí ìdáhùn ní pé wàhíyá kìí sí wáwù jama'a o wáwù tí mẹ́bí yad'u yẹn wáwù aslul kalima hmm. da'a yad'u hmm. gbólóhùn yára ìpìlẹ̀ gbólóhùn ni kìí sí ẹ́dẹ́ òun náà ní ti jámọ́ òtàwọn wáwù jàmá àti wáwù ti bẹ́ẹ̀bẹ̀ ní kama núnù ti bẹ́ẹ̀bẹ̀ náà kìí sí núnù tàà máa fi sàpẹrẹ rọ́fún níbi jámọ́ mọ̀dákar sáàlì kìí sí núnù tàbí bí àwọn fíìlì tàà sí jámọ́ rẹ̀ tàà lo tí wáwù jàmá àdàpọ̀ ma kìí sí núnù yẹn núnù yẹn túmọ̀ sí rọ́fún bẹ́ẹ̀ wáyé nàmá ẹ̀rọ mọ̀ pé núnù ti mẹ́bẹ̀ yẹn núnù àwọn obìnrin núnù àwọn obìnrin kéwù là ń sọ kìí sí núnù lẹ́tà kan nú èdè alukur'ani ni nínú níswà náà ni wọ́n máa ń pè Nàám. Fàfínlú. Tàbá wá fẹ́ sọ̀rọ̀ yìí ni tàbá fẹ́ sọ̀rọ̀ fínlú yẹ̀dẹ̀ òun náà ni. Ṣé wọ́n rọ́bù ní àbú yìí ní tàà sọ ní pé màbùní yìí ni. Kí lọ́bà fi sọ pé màbùní yìí ni pé fẹ́ẹ̀bù tí ìparí àmì rẹ̀ màbùníyù ní lítí sọ́ọ̀lì yìí torí pọ́ ti dàpọ̀ máa nínú níṣúwà gẹ́gẹ́ bá sí ma nínú gírámà èdè alukur'an yẹ̀dùn ní àwọn ní ìwádìí mímọ̀ kan bẹ lábẹ́ yẹ̀dùn ní yẹ̀wò kátún wo aláwàhíyá àwọn obìnrin tí wọ́n gíra wọn lọ́wọ́ ní ànáà nì sí wọ́n ń pe ànábì yusufu àrí ìsọ́láàtì wọ̀sálàm tí wọ́n ń pè síbi tí ń tí ìyàwó ọba pè ànábì yusufu sí bí tí àwọn náà tó ń pè bẹ́ẹ̀ ni bí àlìyàwó ẹ̀yẹn ní pé tí wọ́n ní ah, ah, ìyàwó ọba ti ṣe tí ẹ̀dán òkò rí ẹjọ́ wà náà kátà ìbẹ́sì ti àná alayhi salatu wassalam nígbé tí àwọ ọba orí ṣe ah, àwà náà ṣe àrìṣẹ́ àná bóyá àrìṣẹ́ ń tẹ́ walakin walakin kayfa da'awnahu àwọn lè béèrè pé ọ̀nà owó ni wọ́n wá gbà confuse yẹn fẹ́ fi confuse àná ìwà Yusuf alayhi salatu wa sí gbangba ni sí gbangba ni ẹ̀ bí wọ́n pọ̀ ṣé wọ́n gúrùpù ní ẹ̀ ń ṣe ní àbílẹ́yọlẹ́yọ ìbẹ̀ hmm. ah, láti wà ibi tí a ti fẹ́ kọ́ sàǹfààní al-jawab يحتمل أنهن دعونه بعد تقطيع الأيدي إلى موافقة ومواقعة امرأة العزيز wọ́n ní ànsà bíbá ẹni pé ìdí tí wọ́n fi sọ pé yẹ̀dùrúnà ní ilayhi tí ànábì Yúsúfù ṣàdúrà pé yẹ̀dùrúnà ní ilayhi wọ́n ní kìí ṣe wípé wọ́n ló ṣe ṣe kọjá sí pé kìí ṣe páwọn obìnrin tó kù ní wọ́n lọ jọyìn pé àwọn náà ń fẹ́ nàwọ́ gan ànábì wa Yúsúfù pé súnmọ́mi dìmọ́mi kíìsì mi àyà jájọ́ sí àfárá kẹ́ra wọ́n ló súnmọ́ pé wọn ò pè wọn ò pè wá síbẹ̀ wọn torí gbé lẹ́yìn ìgbà tí wọ́n gé ọwọ́ wọn tán wọ́n wá bẹ̀rẹ̀ sí confis eh, eh, ànábì Yusuf pé wọ́n náà dọ́gá rẹ lóhun eh, wọ́n encourage ẹ̀ pé wọ́n ń wú lórí pé wọ́n náà ṣe tó ní òsì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan náà ní wọ́n sí lẹ́ẹ̀kan yóò sì ní sí wàhálà mọ̀ wọ́n náà dọba ọmọ gbádùn ẹ̀hẹ́n máa ṣe wọ́n ní sábàbí kí wọ́n sọrú gbólóhùn yìí jáde ní àfi lo yáde ọ̀hún náà ní ilẹ̀ yìí torí pé ẹni tí ò sí nǹkan tó support ẹni tó fẹ́ ṣe òun náà sí kíni òun náà sí bí èèyàn bá jáde tí bá ń support olè àwọn olè kíl ló kọ tiẹ̀ náà kò lè lónà wọ́n ní ìtàn fi níyà dùn òun náà ní ilẹ̀ yìí wàhálàrú wàhálàrúnahu àyíkà fìdù wọ́n ní wọ́n sọ fún ẹ̀wọ̀n dáa <laughs> ìwọ̀ wọ́n ń sọ bá ń fún Yusuf pé ìwọ náà sí tí wọ́n ní o sì kí ni wàhálà tí kí lọ́ wá lè tó ń bá wọn ẹwọ́ ó sì náà ni ó sì mójú ẹ fúrú ẹnìkan ò lè mọ̀ wọn ò lè kọ́ sí ọ lójú pé o nǹkan báyìí àwágùn ò ní sọ́jáde fáwọn èèyàn pé kìíní tó bá sí tán gan wá sí ti aná tó bá mọ̀ pé òun ò bọ́yá wò ó tó àṣírí gbogbo aná rẹ̀ láti support ẹ̀ gbogbo owó ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn lọ́fà tí àdúrà ànábì wa Yusuf tó fi rinlẹ̀ púpọ̀ tó sọ pé wà ilà tasrif anni kaydahun ìdí ni jáfi ní yẹ́dí ọ̀run náà ní wọ́n ní ó ṣe ṣe sí pé obìnrin yẹn wọn ò tí ì máa fa ànábì Yusuf lọ́wọ́ pé wá súnmọ́ mi náà fọwọ́kẹ̀mí náà ti ẹ̀wọ́jú mi tí ẹ kiss me tí ẹ dì mami wọ́n ní kìí ṣe pé wọ́n ṣe báwọn ó ṣe ṣe kó rí báwọn pé wọ́n kà support ìyàwó ọba lásán wọ́n ní ojúpọ̀nà kejì wọ yuhtamal anakulawa wọ́n ló tún jọ bẹ́ẹ̀ náà ó ṣe ṣe kọ́jẹ́ pé àwọn obìnrin yẹn náà wọ́n ti lọ gbẹ̀yìn ba ẹbọ wọn jẹ́ o mm. wọ́n ti gbẹ̀yìn ba ẹbọ jẹ́ fún wọn àwọn náà wá ń ṣẹ́jú sí ah, àwọn náà tá a bá rọ́nà sí kíní kàárùn-ún ẹ ara kọ̀sẹ̀ntọ́ mọ́ kọ̀sẹ̀ntí ọ̀fẹ́ ń tọ́dà kọ̀sẹ̀ntí ń tọ́dà tí ó wù ẹ àwọn náà lọ dọ́gbọ́n sí lẹ́gbẹ̀ẹ́ kan wọn lẹ́ánàhúnnà àìrán ọba ìfẹ́ ànábì Yusuf ti fẹ́ ó ti fún àwọn náà lórí débi pé tí wọ́n gán lọ́kọjá àti ìyàwó ọba tẹ́yìn pé ìyàwó ọba ọ̀fọ̀bẹ gọ́wọ́ ti ẹ̀rí láyé àwọn ilé ìgé wọ́n gọ́wọ́ ti hàn ah, ìfẹ́ fún wọn lórí náà fàbádàlá mi mú náà fà ẹni eh, tó yẹ kí wọ́n ti ní ta ẹ̀sìpẹ̀sì tó àwọn obìnrin bẹ́ẹ̀ tẹ́ ń bú ọba tẹ́ ń bú ìyàwó ọba lẹ́yìn lọ́kìnrin àná ní kí wọ́n máa sọ fún ìyàwó ọba pé ah, ẹrú ọ̀dá lọ́bá tẹ̀ fẹ́ sí kìíní ọwá yẹn síta wàlá kí nà hún náà àwọn náà bẹ̀rẹ̀ sí sọ pé súnmọ́ mi gbàmọ́ mi dìmọ́ mi kiss mi tí ẹ̀wójú mi lẹ́ẹ̀kan ẹni tí mo dà jẹ́rìn kó wẹ̀yìn mi jẹ́rìn kó wájú mi wẹ̀gbẹ́ mi wo bí mo ṣe rí wọ́rùn mi bó ṣe dáa tó wá sọ àwọn náà wá dín tí ń fira àwọn lọ́wọ́ azónú. èyí tá a wá fẹ́ sí afẹ́fẹ́ nílẹ̀ náà ọ̀rọ̀ méjèèjì náà ni pé nǹkan méjì ní bẹ́ẹ̀ ń bìta ó ṣeé ṣe kọjá sí pé àwọn obìnrin yìí wọ́n kàn sọ́pọ́ọ̀tì ìyàwó ọba lásán ni ó sì ṣeéṣe kọjá sí pé àwọn obìnrin yìí kìí ṣe pé pé wọ́n sọ́pọ́ọ̀tì lásán àwọn náà ti bẹ̀rẹ̀ sí bọ́ba ìyàwó ọba takàngbà yìí pé bóyá bí ọba já sí wọ lọ́wọ́ bá yọ jà sí èmi lọ́wọ́ mo wá ń sọ láàrin wípé alákọ̀ọ́kọ́ yẹn alákọ̀ọ́kọ́ ìta wí alákọ̀ọ́kọ́ yẹn ń ló hàn jùlọ wípé àwọn obìnrin yìí wọ́n láǹfààní àti lọ bá Yúsúfù pé dìmámi wà má mi ajémi náà sí àmì náà fẹ́ràn rẹ̀ wọ́n ni wọ́n láǹfààní ẹ̀

tàbá ti ẹ̀ sọ pé bọ́yá bí ìkan nù wọ́n ráyì láti lọ́gbọ́n sọ pé mo fẹ́ tọ́ àbí mo fẹ́ sí nǹkan ó wá lọ sọ́nà àbí tí ànábì Yusuf lọ ó wá bẹ̀rẹ̀ sí dọ́gbọ́n pé ah, ó tàbí kò sí àráìsọ̀ tánàbí Yusuf òsì kìnnì tí ọ̀dá ló eh, kọ̀ wá tó bá jẹ́ pé abárí kan wọn tó ti ẹ̀sẹ̀ báwọn a lè pé kò sí láìsí ń bẹ̀ ó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n máa káàrà mí lè mọ́ mú kìnnì sáré. àkáwá sọ pé gbogbo wọn ní àwọn ará nàbí Yusuf pé súnmọ́ mi ìwádìí mọ́mí ilé kan àwọn kan gba wọn nù tẹ̀fsíìrò wípé gbogbo wọn ní kọ̀ọ̀kan ni wọ́n lọ bá ànábì Yusuf sọ̀rọ̀ tí ìyàwó ọba rán wọn níṣẹ́ wípé ìwọ sílífà <laughs> láti pé sílífà wà láàrin wọn lọ ń bá Yusuf kọ bá ń bẹ̀ kò sí tí mo ní kò sí wọ́n ní tí ẹnìkan bá ti lọ nínú àwọn obìnrin ìntẹ́ran pé kọ́ lọ sí tí ìyàwó ọba rán pé kọ́ lọ sí yọ pàlùdà ni kọ̀wà ní jíṣẹ́ ìyàwó ọba mọ́ òun àmà ọ̀rán tí ẹ̀ fún rẹ̀ pé <laughs> wọ́n ní tí lè ń bá dé yọ́wà fún ìyàwó babaláwo pé àkọ́gbọ́ ò kọ̀gbọ́ kò ní sọ́kùn ti pa ọ̀rọ̀ dànù níwájú ànábì Yusuf wọ́n ní bẹ́ẹ̀ nìkan bá ti dé wọ́n tún rán ẹnì kejì náà wọ́n ní wọ́n wá ṣe gbogbo bá lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan títí tí wọ́n fi sọ gbogbo wọn fi sọ̀rọ̀ Yusuf tó ṣe kíni tó dá wọn lóhùn wọ́n lọ ṣẹlẹ̀ báyìí torí pé eh, eh, tí ọba ti ẹ̀ jẹ́ pé ìyàwó ìyàwó ọba ìyọ́ ọ̀ràn wọn ibi kí wọ́n lọ máa bóhun bẹ̀ kò ní kú mẹ́ o mm. ìyàwó ọba náà máa wà ń bẹ̀ yọ́ máa wò pé kí ni mm. ẹ̀fẹ́ sọ gẹ́gẹ́ báwa náà sì mọ̀ pé obìnrin wọ́n gùd láàrin púpọ̀ mm. ah, wọ́n ma oríṣiríṣi ètò nǹkan bá ní alákọ̀ọ́kọ́ nù wípé kò yíṣì láti pé kíyàwó ọba ó sílẹ̀kùnlẹ̀ fún wọn báwọn torí pé n tó wù òun náà gangan nìyẹn tí nǹkan bá dẹ̀ wù yẹn yìí nífẹ̀ẹ́ kẹ́nìkan bá yàn pín ní ibẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì ومن جانب آخر أن غيرة النساء أن غيرة النساء أشد في هذا الشأن من أنا ما في owó obìnrin lásìkò nírú nǹkan bá wọn ó le púpọ̀ jù kọ́ wá jẹ́ sí pé a wà sọ pé eh, bóòlù sí wá lè rọrùn tí ìyàwó ọba wá rọrùn kọ́ wá sọ pé ẹ̀rin ẹ̀lọ́tà rẹ̀ wó ẹ̀lọ́tà rẹ̀ wáyé ọgbà sẹ́yìn eh, kò yí sí torí pé ó ti fẹ́ sọ ànábì Yusuf di bí ọkọ̀ fún ara rẹ̀ kọ̀kan tí kò rọ́nà débẹ̀ ni eh, ṣe é ó ní ṣe àhàlà kí obìnrin olóbìnrin ọmọ lọ bá ọkọ òun kọ́ lọ́mọ́ bá ṣe àgbèrè ẹlẹ́ẹ̀kẹta ثم أنه لربما من بين هؤلاء النسوة من هي أجمل من امرأة العميل ẹ̀yìn olùgbọ́ wa nínú àwọn obìnrin tí ẹran tí a kó wá sí ààfin ọba ìtí wọ́n ń jẹ tí wọ́n gíra wọn lọ́wọ́ yìí ó dá wa lójú pé ó ṣe é ṣe kọjẹ́ náà ẹni tó rẹwà ju ìyàwó kí lọ ìyàwó ọba lọ ẹ̀hún kí ó sì mọ̀ pé ah eléyìí apọ́nbépo lẹ́yìn adúmáadánì òrékè lẹ́wà ni pé àwọn eléyìí ọ̀sẹ̀ lọ́rùn ni pé ó sì ti kọ́ wà ń bẹ́ẹ̀ tọba ti wájẹ́ pọ́wàá ń bẹ̀ ní wàhálà mímọ̀ ẹ̀jẹ̀ alẹ́ eléyìí gan wà nínú tí ọ máa ká ìyàwó ọba lára pé ah, ẹ̀mọ́jà ẹ̀mọ́jà ẹ̀fẹ́ kó ti ẹ̀ ah, tọba nílé ìkò ní gba tèmi mọ́ òpin <laughs> ẹ̀rọ ìdí ni ara wọn nǹkan yìí ó jẹ́ kó yíwa pé ah, kò rọrùn kí ìyàwó ọba ó rìlíìsì ànẹ́rù Yusuf fáwọn obìnrin ẹlẹ́ẹ̀kẹrin wà mímọ̀ ìyàwó ọba ò lè sílẹ̀kùn lẹ̀ fáwọn obìnrin yìí pé kí wọ́n lọ máa bá ànábì Yusufu dábàá sọ̀rọ̀ lónìí kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan náà ni wípé tábàbíra wa lè rè pé kí ló gbé àwọn obìnrin ìdílé ọba gangan láàrin mansan kí láǹsà rẹ̀ wọ́n ní pé ọba ìyàwó ọba ó pè wọ́n láti discipline wọn ní indirect way kìí sí direct ó sì discipline wọn lóòótọ́ wọn kú ti gé ọwọ́ wọn náà bákan fàkọ́dé àdàbà ti hún nà ẹ ó ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ torí gbọ́n ti fọ̀bẹ́ gé ọwọ́ wọn hmm. ọwọ́ wọn ti ṣe kíni ó ti ṣẹ̀jẹ̀ wàhálì yòókọ̀ máàmá ìjẹ́ náà tó wá kó tó wá sílẹ̀ kun nǹkan tó torí ẹ̀ fìyà jẹ wọ́n kó tó wá sí fún pé yá ẹ máa ẹ̀yìn ẹ̀dọ́ta ẹ̀bẹ̀ sí wò kò ṣeé ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀karùn kàmọ́. a tún lè sọ lẹ́yìn nínú tí ó fún ọ̀rọ̀ yìí lágbára pé àwọn obìnrin yìí ìyàwó ọba òṣìlẹ̀kùn fún aláàtì ẹ lọ ma pé ẹn tí ó gí ọwọ́ rẹ̀ wà lámtàtà alam nígbàtí ń gí ọwọ́ rẹ̀ lọ láwọn obìnrin nígbàtí ń fi ọ̀bẹ gí ọwọ́ wọn lọ́wọ́ wọn ò ní feeling gbà náà ni o kí lọ́bà tí wọ́n fi ní feeling torí pé wọ́n rí anabi Yusuf ìfẹ́ yẹn ti gba feeling wọn tán ó dá wa lójú pé lẹ́yìn ìgbà tí feeling padà sára wọn ìwọ́wọ́ wọn tí wọ́n gé ní wọ́n tẹ̀sẹ̀ wà máa rò pé ah àti rẹ̀ jìnà tó báyìí mm-hmm. sẹ́ni tó wá ń rí ọwọ́ rẹ̀ tọ́rẹ́ jìnà tó báyìí ni wọ́n wà pé tún lọ máa bá anábì eh, Yusuf máa tráì ti ti ẹ̀ náà lọ́dọ̀ rẹ̀ ah, ah, kò ní sọ wípé tí ó lẹ́yìn ìgbà tí mo gé ọwọ́ tán ẹ̀yọ́ eh, eh, tó fẹ́ kí n gé orí náà ló bá wà rí <laughs> tí ó dára lójú pé kò ní fẹ́ lọ pé òun fẹ́ rí ìyàwó ìyàwó àyà kò ní fẹ́ rí anábì wa Yusuf alayhi salam fàálbàdà àná àádà ilé àṣọ́rọ̀ ọwọ́ jẹ́dẹ́ tẹ̀lé alam abadan la yumkin kọ̀rọ̀rùn fún pé láti pé kó tó a máa gbé ọlọ́wọ́ kan wọ́n nínú rìwáyà wọ́n sọ pé ẹlòmín bẹ́nu wọn tó gé ọwọ́ ara ẹ̀ bọ́ọ̀lẹ̀ ẹ̀ṣẹ́ tó ọlọ́wọ́ kan náà ló tún wá lọ máa sọ pé <laughs> tí ẹni tọ́wọ́ rẹ̀ ògé tí ànábì Yusuf ọ̀dá mm. ni wọ́n lọ́wọ́ gígé ọwà gbọ́wọ́ lọ síwájú ànábì Yusuf wà sọ pé ìwọ ni ó kù tí òun fẹ́fẹ́ náà ara àwọn ẹ̀kọ́ tí ń bẹ̀rẹ̀ rọ́bì síjìnà àhábù ìlàyìyá fíhì annal abda wọ́n ní àárín yìí àdúrà tánàbí Yusuf sọ yìí rọ́bì síjìnà àhábù ìlàyìyá gbọ́dọ̀ jẹ́ ọlọ lásánmà alára ọ̀yẹ̀ká kẹ́kọ̀ọ́ ń bẹ̀ pé agbógbà wa mùsùlùmí gbogbo ẹni tó bá mẹ́ntẹ́ ń pè ní Allah subhanahu wa ta'ala tó sì bọ̀wọ̀ fún òfin ọlọ́run ọba tó sì mọ̀ pé tí èèyàn bá ti lè lu òfin ọlọ́run ọba yóò jìyà níwájú ọlọ́run ọba ó yẹ kí gbogbo wa ká máa bùkátà sí ká máa bẹ lọ́hùn pé ọlọ́run kó fẹsẹ̀ wa rinlẹ̀ kó sì máa là wá kúrò níbi ẹ̀ṣẹ̀ olùgbọ́ mi wọn bá ní atú àdúrà rẹ wò láti bí oṣù mẹ́ta sẹ́yìn lọ́run ní tàbí jù bẹ́ẹ̀ lọ tipátipá láàfin rí ipò ṣàdúrà pé ọlọ́run làmí bí ẹ̀ṣẹ̀ ìwọ́kọ́ Hmm, ọlọ́run làwọn bí ayé àlìkìyàmọ̀ láàmà wí mọ́sálásí ọlọ́mọjà jẹ́ kankan rú ẹ̀ ọlọ́run làwà kúrò níbi ikú oró ikú mm-hmm. nǹkan kan láàmà wí ààrin pé ọlọ́run máa sọ pé ọlọ́run làwà kúrò níbi ẹ̀ṣẹ̀ ẹni yóò lọ sàdúrà ọlọ́run làmì kúrò níbi ẹ̀ṣẹ̀ mm-hmm. abùkátà sí ká máa sàdúrà pé ọlọ́run làwà kúrò níbi ànábì Yusuf sàdúrà pé ọlọ́run làwọn kó ní rọ́bì sígínú ahabbu ilayya mimma yad'unani ilayhi. rọ́bì sígínú ahabbu ilayya آه، قال رب السجن أحب إلي مما يدعونني إليه قال رب السجن أحب إلي مما يدعونني وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين àwọn àyè tó yẹ ká tó wá múra sádùá sí dáadáa jùlọ òun náà ni especially tá bá rí nǹkan tátẹ́gùn rẹ̀ ń fẹ́ tí ń gbé wa ìwọ ọkùnrin atẹ́gùn obìnrin kan lè máa fẹ́ gbé ọ bẹ́ẹ̀ náà ni wọ́n obìnrin atẹ́gùn ọkùnrin kan lè fẹ́ máa gbé ọ ah. níbi tí ọlọ́kọ àti oníyàwó dé bẹ́ẹ̀ náà ni wọ́n ní business rìbá báńkì wọn pè lóòrùn ti báyé jẹ́ báyìí wọ́n lè kó abọ́ ń lé pé gbà àtọ́ bá ti gbà lágbájá tàmàdù lókè kìíní gbà tó gbà ó lówó lọ kìíní kan ojú kan náà lẹ́wà tí láti jọ bísíǹsì yóò boost ẹ gbà ya máa bẹ lọ́hùn pé rabbi sijinu ahabbu ilayya mimma yad'unani ilayhi. rabbi sijinu ahabbu ilayya mimma yad'unani ilayhi. iná nù bẹ́ẹ̀ ni ànábì wa Musa alayhi salatu wa nígbà tí wọ́n tí Fíráúnà tó dẹ́rùbà wọn tó sáná mọ́ wọn àwọn ọlọ́bẹ́lùmí àfọlọ́wọn ọba ẹ̀já lọ sọ́tún Al-A'raf aya 127 àti 128 wọ́n ní ìgbà tí wọ́n lérí léka àwọn Fíráúnà wọ́n lérí léka síjọ ànábì Musa wípé ìkíni nǹkan sí ọ bẹ́ẹ̀ náà lórí wọ́n ní qala sanuqattilu abna'ahum wa قال سنقدم أبناءهم ونستحيي نساءهم wọ́n wá lérí pé wà ìnà ìrìn pé tó bá wù aláàmà panu wọn kọ́ ìrùnà fọ́ọ̀kọ̀ hún kọ́ ìrùnà ibẹ̀ yẹn ti mú kọ́ ìrà ẹ̀yìn wá wọ kọ́hírà ẹni tí máa ìlú tí yẹ sí pé ó kọ́ rẹ̀ kọ́hírà ní máa borí gbogbo ni wà Allahu alam bóyá tí wọ́n fi sọ kọ́ìrà ń kọ́ìrà náà nù torí pé tí ń sọ̀rọ̀ iná fíráúnà káìrò náà ni ló ti sáyé oníwà iná fọ́ọ̀kọ́hùn kọ́ọ̀hìrún máa jẹ́ lé lílé ka sí wọn báyìí anábì ah, Mùsá àtijọ́ tiẹ̀ àwọn yà sọ pé a ah, ní ìlúmí tí ó làwà òwe pé tí nǹkan bá ti lé ọ̀dọ́dọ̀ làmá lọ sáábá kọ́ọ́lá Mùsá lè kọ̀wé قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين bẹ́ẹ̀ ni ọlọ́run sì gbà wọn ò lẹ́nì kankan pa wọn ò sì lẹ́nì kankan jí ànábì Mùsá àtàwọn àjọ rẹ̀ wọ́n lọ lálàáfíà bẹ́ẹ̀ ni gbogbo àwọn mọ́mìnrin náà bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe fáwa náà tá bá ti lọ máa ké sọ́lọ́run tí nǹkan bá fẹ́ le pàápàá jùlọ tí lérílé ká bá ti wáyé gẹ́gẹ́ bí yàyí náà ṣe lérí sí ànábì Musa bí yàyí ṣe lérí sí ànábì Yusuf àyè sọ́lá tó bó ṣe lérí sí tí ànábì Yusuf ṣàdúrà yìí tọ́lọ̀ ńlá ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwa mọ́mìnì náà tí a bá ti lẹ́nìkan tó lérílé ká ṣe àpé a òsibí tó gba ilé ọgbà ọ̀nà ọgbà ní ṣe sílé àràgbà sọ pé lẹ́nu ẹlọ́run lélẹ́hùn ọ̀dọ̀ ọlọ́run kò sí ní tí ọgbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run gba ọgbàgbà lólúwa wa subhanahu wa ta'ala yìí gba àyàn lẹ́ǹtì ẹni wọ́n ní gbogbo àwọn mọ́mìnì náà tá a bá ṣe bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ wò ní lè pàápàá Ali Imran àyà 120 ọlọ́run bá sọ pé wa tattaqu la Ali Imran náà 125 ó tún ríwẹ̀ náà ọlọ́wọ́ bá sọ pé bàlá bàlá وياتوكم من فورهم هذا يمددكم ربكم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين Ah, bẹ́ẹ̀ ni ọlọ́run ní a fi màláíkà ràn yín lọ́wọ́ ọlọ́run kó fi màláíkà ràn kọ̀ọ̀kan wá lọ́wọ́ 5,000 màláíkà lọ́lọ́run sàdé ń bẹ̀ hmm. fún wọn 5,000 tí wọ́n bá lẹ́yọ kánú gbèsè ayé rẹ̀ tí ẹ ti dà hmm. ẹ̀rẹ́sẹ́rí gbogbo nàìjíríà yìí hmm. wọn

àwọn pèfà rẹ̀ ju kí àwọn wá ṣèṣì náà lọ wọ́n náà lè lo hadith wa ní sahih bukhari sahih muslim fún kan yìí tó wà látọ̀dọ̀ anas bin malik radiyallahu anhu qala nabi sallallahu alaihi wasallam la yatamanna yanna ahadukum al-maut la yatamanna yanna ahadukum al-maut min dhurrin asaba فإن كان لا بد فاعلا فليقل اللهم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي بين أتولي له حديث عبد الله بن بصر أن أعرابيا وني لارباوة لارباوة اللي توكا ọwá bá ànábì ìjọkan ọwá ni mọ́ ní khairu náàsì ta lọ dáa jù wà náàbì sọ́lọ́lọ́ ta lọ wáyé rí bá ti túnmẹ̀ ta ló wáyé rí ànábì wa ni mọ́ tọ́lá ọmọrùhù hasuna amalu ẹni tó gùn lẹ́mì ṣùgbọ́n fẹ́ rẹ̀ dá hmm. ẹni tó gùn lẹ́mì ṣùgbọ́n ìfẹ́ àwọ́lọ̀ máa fi kún tọ́wọ́ sọ pé ọlọ́run jẹ́ ogun lẹ́mì ó lè gúngun lẹ́mì ni ó kò bá wọn jù ọlọ́run ọmọ sọ pé ọlọ́run jẹ́ agùn lẹ́mì kí iṣẹ́ ọwọ́ sì wà dà àkàtàrà igun lẹ́mì kí iṣẹ́ ọwọ́ ní dá lára tètè pa wá mm. tètè pa wá tó gùn lẹ́mì débi pa wá máa ṣe àbúrò ọlọ́mọdé àdàgbà yọwọ́ àwọn Yorùbá máa sàdọ́ ọlọ́mọdé àdàgbà yọwọ́ ẹ̀yìn àwọn di 70 mọ̀ di 71 lọ́bá lóhun ṣe ìsìláàmù kó ìsì wá kú láti 68 àbí 65 rẹ̀ kọ́mọ lọ jẹ́jẹ́ rẹ̀

táwọn Yorùbá máa sọ pé ikú yájú ẹ̀sìn lọ hmm. ikú yájú ẹ̀sìn lọ eh, eh, Yorùbá ẹkú sẹ́mẹ̀rún akíyín o ẹgbà eh, o ẹ̀tùn máa rí dáadáa àgbà náà ni o ikú yájú ẹ̀sìn lọ ìyẹn ni pé ẹ̀sìn ẹ̀sìn náà ni táwa máa lẹ́sìn lọ́dọ̀ tàwa ẹlẹ́sìn Islam ó náà ni kéèyàn dẹ́sẹ̀ sọ́lọ́wọ́n ọba hmm. so rẹ́sìn lẹ́dọ̀ Yorùbá ni ìyẹn ẹ̀sìn ni pé tó bá ti lówó lọ́wọ́ kó o sì wà kú pẹ̀lú owó rẹ̀ ọwá dájú kọ́yá pé owó wà tánmọ́ lọ́wọ́ ó tún wá ṣẹ́kù ní ayé lọ àwọn àmà sọ pé ikú yá ju ẹ̀sìn ṣùgbọ́n yìí táwà ń sọ́nù sẹ̀ríà ni pé kéèyàn ó tètè kú ò láyé dájú kọ́ wá gùn lẹ́nu kọ́ wá jẹ́ sí pé ẹ̀sẹ̀ ni ọmọ wá ní ọmọ dá nípa pé ìyá yìí ó ti pláàn ẹ̀wọ̀n fún ànábìwá Yusuf alayhi salatu wa salam ti pẹ́ ó ti plan rẹ̀ ti pẹ́ ẹ̀ tí a bá ní kílọ́fà tí ìyá ìfẹ́ rán ànábì Yusuf lọ sẹ́wọ̀n ẹ lọ mọ̀ pé kìí ṣe nísìn táǹkà àyà 33 yìí lọ́wọ́ kìí ṣe náà ni ọ́sẹ̀ẹ̀sẹ̀ múra pòun fẹ́ rán ànábì Yusuf lọ sí ẹ lọ wáyà 25 nínú sólà tá a wà yìí náà ni a ti rí pé ń jọ́kìnrin àná títí ń try ti best ti ti ẹ̀bí kóun ráyè ṣe nǹkan yìí ló ti sọ fún ọba àlúgan sí sọ́kọ rẹ̀ ibi kọ́ láti máa jàzá òmìn àrọ́ dàbí áhìlìkà sú an ilá Ìlà àrìn ìjànà àwọn àdábùn àrìn. Ó ti rí ẹ ti gbẹ́gàn ló fi jẹ́ sí pé foundation mọ́ sọ fún inú ọ̀rọ̀ tó síwájú wípé Ah, ah, ìyá yìí ti parí ẹ̀wọ̀n ànábì Yusuf ó ti parí ẹ̀ kalẹ̀ ah, ẹwù ọjọ́ tó ti sọlé ìkalẹ̀ ọlọ́mọye ọdún tí ń bẹ láàrin àkókò tó sọlé àti ìta wà nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọlọ́mọye ọdún tí ń bẹ láàrin rẹ̀ ó ti parí fáìlẹ̀ ọ̀rẹ́ ti ṣẹ̀ tiẹ̀ kalẹ̀ pé kọ́wọ́ kan sáyìn lásán ni pé go wọ́n sì máa lọ náà hmm. eh, ló fi jẹ́ sí pé plan o ti wà sáájú náà wà á kún mínà jahilin wà á kún mínà jahilin ìpìlẹ̀ wà á kún ní pé wà á kúnù wà á kúnù ṣùgbọ́n tó dípọ́ jẹ́ jawab ó jẹ́ pé wà á kún aslu huwa akun walakin lamma waqa mawqi'a jawab ash-shart sara wa akun qawluhu lil jahilina hmm. qila kí lọ́bà tó fi jẹ́ gbé ànábì Yusuf sọ pé wà á kùn mínà jahilina kí má bàá sí máa wà ní àwọn aláìmọ̀kan hmm. àwọn aláìmọ̀kan mélòó wá ni wọ́n ní ó wí bẹ́ẹ̀ láti fi jọrú tí yáyì náà fi dẹ́rù bà ní nígbàtí ń sọ̀rọ̀ ní ọjọ́ àná hmm. tó ní wà ẹ̀tọ́ sọ yí pé ولئن لم يفعل ما آمره ليسجنن ولا يكون من الصاغرين ولئن لم يفعل ما آمره ليسجنن ولا يكون من الصاغرين من الصاغرين من الصاغرين Eh, mina sọ́gìrínà onáàlẹ́ náà sọ pé mina lè jáhìlínà ẹ̀rì pé ó forí kórí ara mina lè jáhìlínà mina sọ́gìrínà wọ́n ni tí ànábì Yusuf fi sàdúrà rẹ̀ nù pé ó fẹ́ kí irú lílé léka tó náà léka hùn eh, tó fi parí léka lérí rẹ̀ tó wíhùn kí mi náà fi parí ọlọ́run tí mò ń bá sọ̀rọ̀ yẹn ni pé mo ọmọ náà láàrán sí kí ni irú bó ṣe wí náà ni mo dá padà sí ọ́nà rẹ̀ hmm. wọ́n ní tọ́fà tí wọ́n sọ pé wọ́n fi sọ yí wà á kàn ń mìíràn lè jà hìlì bẹ́ẹ̀ ni wà náà hàn ولو على الدعاء أسرف عني كذا وإلا نعم هلين لني ولأن الجاهلين ولأن الجاهلين كثيرون àti pé ká lọ mọ̀ pé àwọn aláìmọ̀ kan máa pọ̀ oó ìdí ni ẹjọ́ sọ pé mílẹ̀ jahilina hmm. rígbà aláìmọ̀ kan pọ̀ وكثرتهم لا تقارن بالعالمين بالعالمين àà lè fi pípọ̀ àwọn aláìmọ̀ kan wé pípọ̀ àwọn onímọ̀ kéré Eh, wàkọ́lá máa tajidu qawlahum min al-alimin kó tó inú al-Qur'ani ní wọ́n sọ pé ààrin mọ́bí ọwà ń bẹ̀ mm, min al-alimin Ah, alamina lọ ma rí ṣùgbọ́n alimi a ma jáhìlì na ah, àwọn alùkùnrin dada hmm. a ka díẹ̀ fa ní parí ẹ̀kọ́ tó ní wàhálà aláṣàkà kò sí èméjì ń bẹ́wò falì jáhìlù akṣàrò àìmàkan ti pọ̀ tó pọ̀ ju mímọ̀ lọ́wọ́ falì yanzur kullu wahidi minna ilaja wọn náà wọ̀ tún wù sí wájú wẹ̀yìn rẹ̀ orí báwọn aláìmàkan ṣe lọ sàlàlù fa innahu sayara orí báìmàkan ṣe pọ̀ bí ara ọjà bára gbóra tí ó yípa láìmọ̀kan lò náà pé ah, àwọn aláìmọ̀kan à ah, yóò gbé ah, aláìmọ̀kan àwọn tó nǹkan torí pò ń gangan fúnra ara rẹ̀ gan kí ló kọ rẹ̀ aláìmọ̀kan afọ́jú ń fafọ́jú rìn ló kọ rẹ̀ jẹ́ so tó bá ti lè jẹ́ sí kí ẹlẹ́kọ̀ọ́ lẹ́ bá lọ léèrè ló fi jẹ́ sí pé mẹ́rin bá ti lè kẹ́kọ̀ọ́ níwọ̀nba kódà kọ́ mọ́ ti ẹ̀pọ̀ jù gan pàápàá lọ ẹ̀kọ́ ẹ̀sìn bó sì ṣẹ̀kọ́ ayé náà ni ọ ma wo àwọn èèyàn pípò ní ẹ ti ń sáyé èèyàn bẹ́ẹ̀ lómi sì ń sáyé bí ẹranko báyìí máa ẹranko bẹ́ẹ̀ lómi bá ń jẹun báyìí ìjẹ ẹranko ní jẹun bọ́ báyìí ẹranko ni bọ́ márì báyìí márì ìjẹ ẹranko ni bọ́ kọ́lé ẹ̀rì pé ah, bó ní ṣe wá rí bí ilé ẹranko báyìí kò sí nǹkan kan tó pé àyìnmọ̀ kan lọ ni falẹ̀ à ń bi wọn ọ ń sọ fún wa pé ọ fà wọn létí pé ẹ má wà ní àwọn aláìmọ̀ kan kódà tó rí inú wọn títí máa sọ pé ọlọ́run là ní o wọ́n sọ jáàlù bí iṣẹ́ ìtọ́n mm-hmm. wípé ọlọ́run gbà wá o gbà wá níbi àìmọ̀ kan o Nuhu alayhi salatu wassalam hazarahu rabbuhu min dhalik olúwa ọlọ́run olúwa tó dá náà bí wa Nuhu wọ́n fà wọn létí pé ah ọ̀bọ̀dọ̀ wà náà àwọn aláìmọ̀ká ǹgbọ́lọ́mbá sọ fún ànábì rẹ̀ bá ń pè ọ̀bọ̀dọ̀ wà náà aláìmọ̀ká níwọ̀ sí wà wà náà àwọn ignorance ń tiẹ̀ sórí báyìí rẹ̀ ò lè tòrò anábì wa Nuhu alayhi salatu wa suratu Hud aya 46 ọlọ́wọ́ bá dárọ rẹ̀ lẹ́m̀bẹ̀ ní nǹkan ìṣẹ̀lẹ̀ tó lágbára kọ́ọ̀lá yá nù ọlọ́ni wọnú hù ọmọ tó ń pè tó ń sáà ń pè mí sí látò ní tó ń sáà ń sàdúwà pé ọmọ mi ni ará ilé mi ah, kìí sára ilé rẹ̀ ọkàn bí Eh, eh, kì í ṣiṣẹ́ rí lọ́mọ wọn ọmọ iṣẹ́ bú ni ọmọ bú ló pé ọmọ bú lọ́mọ wọn eh, ọmọ bú tọ́kà gbọ́dọ̀ rẹ jáde lásán ni a fi ṣàdánwò fún ẹ lásán ni

mọ́ wọ́n ní ó wáàsí lé ní ìjẹ́pẹ̀ wáàsí kìí sí nàṣíhà wáàsí lé ní hmm. ah, hmm. ní àìzùkà mọ́ wọ́n ní àǹtakú na mẹ́rin jáhì mọ́ wà náà aláìmọ̀ká aláìmọ̀ká ní mọ́sàlọ́ àbẹ́ àtún sí Àìzùkà àrùn takú àrẹ́bà Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ṣe tóbi tó bí wọ́n ṣe nípò tó lọ́dọ̀ ọlọ́run ọba wa yìí ọlọ́run gan náà fún àwọn náà létí pé wọ́n náà máa náà wọ́láyìn tí a bá ní kí lọ bá nàìjíríà jẹ́ díbi tọ́bà yìí àwọn bá tún ṣe o àwa àtàmà ń ṣàdúrà fún lù tíá ni o ṣùgbọ́n akàún rìpọ́ọ̀tì pé nàìjíríà bàjẹ́ kódà ọmọ kékeré gan mọ̀ pé nàìjíríà bàjẹ́ ọ bàjẹ́ ó ti bàjẹ́ púpọ̀ ọlọ́run bá wa tún ṣe o alẹ́bàá Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ṣe tóbi tó lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní à mọ́ fàwọn náà lè tí ó mọ́ wà ní wọn kódà ọlọ́run tó kápá mọ́ confirmation nínú tàwíkì sàkílà lànàbìtọ́lọ́run tó lò ń ọlọ́wọ́ bá sọ Suratul An'am àyà 35 ọlọ́wọ́ bá sọ pé walau sha'a Allahu lajama'ahum al-huda fala takunanna minal jahilin ó ṣe rẹ́gí àbí ó ṣe rẹ́gí báyìí ni anábì Yusuf sọ pé wàákùn mìíràn jáhìlì ọlọ́sọ fún anábì Nuhu ọlọ́run wá sọ fún ọba àwọn ànábì pátápátá pé fàlá ọwà rí ànábì wa Mùsá ń tẹ́ ọ ẹ̀ẹ́bí táwọn ti rí àlè jáhálù tí wọ́n ti rí ìlú lẹ́ntì ó ti ẹ̀ lágbára wọ́n gbé jáhálù àìmọ̀kan wọ́n gbé sípò ṣàìtàn wọ́n wá ní wọ́lọ́n lámíwà àrùzùbìlá àrùzùbìlá ìní sọ́tòlùbá kọ́láyà 67 anábì Musa nígbà tí ń bá wọn tí ń sàtútù nù pẹ̀lú àwọn àjọ rẹ̀ kọlu àtàtàkìdùnà hùzùwà kọlu àtàtàkìdùnà hùzùwà ọ̀rọ̀ àwọn olóbìnlá ìhànàkù lẹ́mìnà ìjáìlì ẹjọ́ wa náà wí o àrùn òbí láàrín àkóhùn àmìnà ìjáìlì أعوذ بالله أن أكون من الجاهلين ẹnìkan àmọ́ sọ pé Boko Haram Boko Haram kí boko jẹ́ Boko Haram ẹ ọ mọ̀ pé anti anti jahalu ignorance náà ni ṣẹ̀ríà Islam wa أعوذ بالله أن أكون من الجاهلين أعوذ بالله أن أكون من الجاهلين أعوذ بالله أن أكون من الجاهلين ẹ bá ti ní boko haram ó ń gbógun ti ìmọ̀ nù tí bá ti gbógun ti ìmọ̀ ń àìmọ̀kan nìyẹn ọ wá gbọ́dọ̀ fi lè nǹkan islam fi lè islam ṣe bẹ́ẹ̀ náà àìmọ̀kan nù ní bẹ́ẹ̀ ni gbogbo àwọn ànábì ọlọ́run wọn wá gbogbo ẹnikẹ́ni gẹ́gẹ́ bí ayyuhan nas in kunta turidu duniya tó bá ń wáyé fa'alaika bèrèdè ya sáfá ìmaka wa in kunta turidu la tó bá ń wal kìyàmà wa iyyaka wal ya sáfá ìmaka àwọn ẹlẹ́kọ̀ọ́ anábíwa sayyidina wọ́n kọrin pé malfadlu illa li ahli al-ilmi innahu mu malfadlu illa li على الهدى لمن استهدى أدلاء على الهدى لمن استهدى أدلاء وقيمة المرء ما قد كان يحسنه وقيمة المرء ما قد كان يحسنه والجاهلون لأهل العلم أعداء a ti ń fáwọn aláìmọ̀kan ní à ń fún a lórí bá ṣe ń kọrin ní waljahiluna li ahlil ilmi a'da'u waljahiluna li ahlil ilmi a'da'u والجاهلون لعن العلم أعداء فقم بعلم ولا تطلب به بدلا فقم بعلم فالناس موت وأهل العلم أحياء فالناس موت وأهل العلم أحياء فالناس موتى وأهل العلم أحياء وذات الفتى والله بالعلم والتقى وذات الفتى والله بالعلم والتقى قال صلي امام الشافعي وذات الفتى والله بالعلم والتقى وذات الفتى والله بالعلم والتقى إذا لم يكونا لا اعتبار لذاته إذا لم يكونا اعتبار لذاته إذا لم يكون لا látara bẹ́ẹ̀ jẹ́ pàtàkì mímọ̀ kásá fún àìmọ̀kan torí gbá yìí tí èyàn bá ti wà lára ènìyàn gbogbo òparun ayé ni gbogbo òparun ni jẹ́ tí àfigbàra wá lẹ̀kú níbi àìmọ̀kan gẹ́gẹ́ bí ànábì wa Yusufu bó ṣe sọ pé àwọn ọ̀fẹ́ wà nínú aláìmọ̀kan qala rabbi sijnu ahabbu ilayya وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين